tó gbà fún Lóòtù ṣùgbọ́n ẹ wo bí lù ń ṣe tó bàbá tó bí lọ́mọ ẹlẹ́bọ ni àwọn aráàlú ni ẹlẹ́bọ ni àmọ́ nítorí pọ́lọ́wọ́n ọba fi mọ̀nà ó sì mọ̀nà tó ń ti gbogbo wàhálà torí àtàwọn ìṣòro torí àtàwọn bí wọ́n ṣe dààmú rẹ̀ àti fìyà jẹni àti ète tí wọ́n dá láti pa kò torí ẹ̀ Islam múlẹ̀ lè máa dààmú torí pé ọlọ́run ọba ti fi mànà ẹni ọlọ́run bá sì fi ilẹ̀ inú ṣìnà kò sí bàbá ńlá ẹni tó lè fi mànà láéláé o. mo wá jẹ́rìí pé kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allah ọba àṣọ tí ò pé méjì lé mẹ́ta gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan mo jẹ́rìí pé ọlọ́run ọba yìí ni alágbára àti olùkápá olùmọ̀ tó jẹ́ alámọ̀tán tí ò mọ nǹkan kan ṣẹ́kù tí ó sì mọ nǹkan kan láàbọ̀ àfòdìdì ìmọ̀ ọlọ́run ọba buhaya kò sẹ́ni tó lè sọ pé bímọ ọlọ́run ṣe máa rí nítorí pé ẹ̀dá làwọn àdẹ́dà lòun kò sí tí ó mà kò sì sí tágbára rẹ̀ ò ká kò sì sí tí ò lè ṣe inna Allaha ala kulli shay'in qadir àwọn kan ní inna Allaha ala ma yuridu qadir la bal ala kulli shay'in qadir gbogbo nǹkan lọ́lọ́run lágbára láti ṣe. mo jẹ́rìí pé ọlọ́run ọba ilé rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí gbogbo àgbáńlá ayé nínú iṣẹ́ tọ́lọ́run wá fi rán Ànábì tó ga jù náà ní alukur'anul karim tó jẹ́ nurun wahuda ìmọ́lẹ̀ àti ìmọ̀nà wabayinati minal huda àti àlàyé ọ̀nà mọ̀ òun náà ní alukur'an èyí tó wá ṣẹ́kù fáwọn mùsùlùmí láyé tá à ń fi ń yan gàn tá à ń ṣe jàgínní jàgínní nítorí rẹ̀ náà wà lálùkùrán òun náà ni gbogbo wa wá jókòó tì lónìí àwọn kan ti fẹ́ ká sọnù lánàá àmọ́ làwọn ò gbà fún wọn kùrán yìí ọlọ́run má yọ kúò nínú ìran wa o má yọ kúò nílé wa má yọ kúò lálàmọ̀rí ẹnì kọ̀ọ̀kan wa torí gbogbo ẹni tí ń ka kùránì láyé ni kùránì ó ṣìpẹ̀ rẹ̀ bó bá dijọ́ gbélé àlùkìyámà pàápàá jùlọ ẹni tí fi ń yan tajud tí fi ń yan náfìlà lóru ànábì ní kùránì ó sọ fọlọ́hún ọlọ́hún o èmi ni mo kọ dí rẹ̀ níbi oorun sísùn ǹjẹ́ ó sùn bá ń gbàpẹ́ rẹ̀ ọlọ́hún ó sì gbàpẹ́ bá ń ṣàánú rẹ̀ bá ń fi sálì jẹ́nnà yóò bá sì pẹ́ wa lọ́lọ́hún bá tara rẹ̀ fi wá sálì jẹ́nnà béèyàn bá tún wá wọnú àlìjẹ́nnà tán yóò tún máa jàǹfààní kùránì torí pé ànábì sallallahu alaihi wa wasallam sọ nínú àlìjẹ́nnà ọlọ́wọ́ wà tún ní ẹ máa ké kùránì ó tùlù wàrọ́tì máa kà á máa kà á ní sísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bó o ṣe máa kà láyé ó bá a wá ń ka ọ̀n náà ní ipò wa ó máa ga sí nínú ọgbà àlìjẹ́nnà títí débi tá a bá ha sórí dé ìyẹn lọ́rọ̀ tá a nàbí sọ pé almahir bil qur'ani ma'al kírọ̀mìlì bàrọ̀rọ̀ máa sáfàrọ̀ tìlì kírọ̀mìlì bàrọ̀rọ̀. àwọn tó há kúránì sórí tí sì mọ ipò àwọn màláíkà tó súnmọ́ lọ làwọn ó wà torí pé bí wọ́n ṣe máa lo òkè títí tí wọ́n fi dé Jannatu Firdaus nù tó sì ṣe pé yẹn ní òrùlé ó fi hàn pé dárájà ń gẹ́gẹ́ ẹni tí ò bá há nǹkan kan sórí bóyá àyà kan ló há sórí yóò wà ní ipò àkọ́kọ́ tó bá jẹ́ àyà méjì ló há ipò kejì títí téyàn ó fi máa gòkè lọ ẹlòmíì wá lè sọ pé òun pàdánù wàláì òun pàdánù bẹ́ẹ̀ ló sì ṣòfò ìdí ni pé ààyè ń bẹ fún wa láti ṣe kí láti tún mọ̀ á ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ olóore míì tún pọ̀ ńlẹ̀ jaburata tá a tún lè fi gòkè. ẹnìkan wí fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òun fẹ́ jálámù létí rẹ̀ nú àlìjẹ́nà òun fẹ́ jáládùúgbò rẹ̀ anábì ní gbà wẹ̀ púpọ̀ la mislala la mislala kò sírú ẹ̀ kò lẹ́gbẹ́ kì í ṣàwẹ̀ Ramadan nìkan ni ó ń wí o àwọn àwẹ̀ tàtọ́wọ́ ẹnìkan tó ní anábì mo tún fẹ́ jẹ́ alámúlétí rẹ̀ nú àlìjẹ́nà mo fẹ́ kájọ wà pẹ́kípẹ́kí ó ní àìní ala nafsika bi kasrati sujud máa yanábílà tó pọ̀ èèyàn ò sì ní yanábílà àfi kó máa ké Kùránì náà ti èèyàn ọlọ́run kó ṣàánú wa gbogbo ọ̀rọ̀ tí ń bẹ pátá èyí tó lóore ń bẹ náà lọ́rọ̀ ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ mọ̀nà kò sí èyí tó fi ní mọ̀nà bíi tànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam èyí tó burú nínú àlámọ̀rí òun làwọn ẹ tuntun tá a wo ẹ̀sìn lánàá tá a bá ń bẹ̀ a wá wo ẹ̀sìn lónìí a bá ń bẹ̀ a wá béèrè pé kí lélẹ̀ wọ́n lẹ́sìn náà ni àwọn èyí tó burú jù nú àlámọ̀rí nù àwọn nǹkan wọ̀nyí tá a wò lónìí tá a bá nú ẹ̀sìn tá a wá wo ẹ̀sìn lánàá tá a bá ń bẹ̀ tá a wá béèrè lọ́wọ́ àwọn tòní pé kíni tí wọ́n pè lẹ́sìn òun là ń pè ládàá dálẹ̀ gbogbo tí wọ́n ń já dáadáa lẹ́nu ẹ̀sìn ní jẹ́ àánú kò síbi tánù ó gbé èèyàn lọ ju bí iná lọ ọlọ́run níjà wọ̀ náà láéláé mọ̀jà tọ́náwó ká tó wà lè jẹ́ náà ọlọ́run lẹ́yìn ilé akira ní kíkí ti islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu pẹ̀lú ògbó ọlọ́run tafsiri àwẹ̀ ìtọ́dún yìí níbi tá à ń ti ń bá a bọ̀ láti suratul fatiha láti bí ọdún mélòó kan sẹ́yìn suratul A'raf la gúnlẹ̀ sí ní tafsiri ọdún tó lọ bó lè pa àdúrò ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ láti Ramadan tó lọ gbogbo ọjọ́ Jímọ̀ là á máa ṣe tafsiri Qur'an ní mọ́ṣáláṣí Jímọ̀ ẹ̀kan lé àtúnlọ tún bẹ̀rẹ̀ láti Fatiha àti wàánu suratul Baqara ń bẹ̀ ó ṣeé ṣe ká padà lélẹ́yìí bá àsinmi o torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba wọn yìí máa dé pé hmm, a ti pa kùránì bí ọdọ tún ti ń bọ̀ kò sí ti ń jẹ bẹ́ẹ̀ Suratul A'raf àyà tí a ti bẹ̀rẹ̀ ní ìkẹrìnlélọ́gbọ̀n àyà thirty four súra ẹlẹ́ẹ̀keje àyà ìkẹrìnlélọ́gbọ̀n kí àwọn afáàkì wọn bá wa ka àyà mẹ́ta yẹn ìkẹrìnlélọ́gbọ̀n karùndínlógójì àti kẹrìndínlógójì thirty four thirty five and thirty six. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا, يستخ... لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون بارك الله فيكم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه أسعد يا الله كل هذا الشيطان ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni tó ti gbàjọ́jọ́ tiẹ̀ ṣáájú ọjọ́ àlìkíyàmà wípé òfò ní tiẹ̀ wípé ìyà ní tiẹ̀ kò ní ràánú ọlọ́run ọba gbà ọlọ́run sì yọ́nú sí i asáde ọlọ́run ọba kú lọ́dọ̀ àṣẹ ìtọ́ọ̀nù ọlọ́run mọ̀jẹ̀ ó ráyè lọ́dọ̀ wa asáde ọlọ́run kú níbi ohun àṣẹ ìtọ́ọ̀nù asáde ọlọ́run ọba kúrò níbi àwọn ète rẹ̀ àti àwọn okùn tó ti dẹ́lẹ̀ láti fi mú àwọn ẹ̀dá ọmọnìyàn pẹ̀lú gbogbo àwọn kòtòwáàt àwọn ojú ọ̀nà rẹ̀ tó là kalẹ̀ tí ń gbé àwọn ènìyàn lọ tí sì ń dán nítorí pé ẹsẹ̀ tí ń gbabẹ́ pọ̀ tó jó tẹrùn ọ̀nà tẹ́sẹ̀ ń bá ń gbà mọ́ dán ni àwọn tí ń tẹ̀lé àṣẹ ìtọ́ni wọ́n pọ̀ torí náà ojú ọ̀nà táṣe ìtàn ńlá kalẹ̀ dídán ní ń dán nílọ́ọ̀lọ́hún fi sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo yayọ lẹ́dínà àmẹ́nu ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má tẹ̀lé kòtò wá ti ṣèyítọ́ọ̀n ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tí èṣù là kalẹ̀ innahu lakum aduwwun mubin. èṣù tẹ ẹ rí yẹn àṣẹ̀tàn tẹ ẹ rí yẹn ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yín ọlọ́run kó yá wá ya àṣẹ̀tàn nínú àwọn ohun àṣẹ̀tàn ọ̀kan lórí tí gbèyàn kúò nínú ẹ̀sìn tí mú tìjú kúò nígbèésí ayé èèyàn ọlọ́run kó yá wá ya a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ aláìràn. Suratul A'raf àti sàlàyé rẹ̀ kí ló fà á ti fi ń jẹ́ A'raf pẹ̀lú ògbó ọlọ́wà ní pẹ́ débẹ̀ ààyè kan ní láàrin àlìjánná àti iná iná dúró lọ́tọ̀ àlìjánná dúró lọ́tọ̀ ṣùgbọ́n ààyè kan ń bẹ tí èsè iná tí èsè àlìjánná bẹ̀ ni wọ́n ń pè ní A'raf kí ni ń ṣẹlẹ̀ láàyè náà àwọn wo ni ó dúró láàyè náà kí ló ṣokùnfà dídúró wọn níbẹ̀ kí ni wọ́n sì ń ṣe láàyè náà níbo lọ̀rọ̀ wọn ó padà já sí sínú náà ni àbínú àlìjánnà á padà gbọ́ nínú súrà yìí ṣùgbọ́n àyà tá a fẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ náà ni àyà kẹrìnlélọ́gbọ̀n ọlọ́ni wàlíkúlẹ̀ ọmọtí ní ajálù ọlọ́ni lìkúlẹ̀ ọmọ ayé lìkúlẹ̀ kọ́rí ní wàjílẹ̀ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan likole umati gbogbo ọjọ́ kọ̀ọ̀kan torí pé wá ní nakira láfi ní gbogbo ìjọ kọ̀ọ̀kan sha'i'un ala jinzihi ó wá ní indefinite now. ọlọ́run sọ pé jọ báyìí likule umati gbogbo ìjọ pátá ajalun ní bẹ́ẹ̀ fún àsìkò tiwọn kí ni wọ́n gbà lérò pẹ̀lú ìjọ nínú Quran àwọn ibi tọ́lọ́run ti lówó máa pọ̀ anábì wa Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run pè ní umma ọlọ́run ní inna Ibrahim kana umma kí ni umma ń bẹ̀ ní èyí ó máa túmọ̀ sí kudwa kí ni wọ́n ń pè ní kudwa ó náà ni àwòkọ́ṣe yóò sì túmọ̀ túmọ̀ sí imam yóò máa túmọ̀ sáṣáájú. Si ṣùgbọ́n umma tí a bá pe umma òun náà ní ìjọ a sì lè pe Ibrahim bẹ́ẹ̀ njọ́ náà torí pé òun nìkan náà ni kò sẹ́lòmíì ó dá dúró ìjọ kan lòun náà bó ṣe dúró nì ó làwọn èèyàn ń wò kọ́ ṣe ńlá wa náà ń kọ́ ṣe ẹ̀ ọlọ́run pànábì náà láṣẹ bẹ́ẹ̀. ṣùgbọ́n níbí ń túmọ̀ sí. Si, gẹ́gẹ́ bí hafiz ibn al-kathir ló ṣe sọ́nù tafsiri ẹ̀ ń túmọ̀ sí kọ́rnì ọgọ́rùn-ún ọdún kan wàjílì àti ìran kan ìdí tí wọ́n fi sọ pé ọgọ́rùn-ún ọdún kan òun náà ni wípé ìran kan èé sábà kọjá ọgọ́rùn-ún ọdún lérílẹ̀ bàbá wo ẹnìkan tí wọ́n bí abáwọn kan tí wọ́n bí lẹ́yìn nígbà tọ́gọ́rùn ọdún ó béèrè pé gbogbo wọn ti kú lórílẹ̀ àyàfà wọn kọ̀ọ̀kan nígbà míì ní máa ṣẹ́kù kódà fún ayé john sọ pé ah, ẹ̀mí àwọn èèyàn gùn wọn èé sábà kọjá ọgọ́rùn ọdún lérílẹ̀ àwa lè máa ráwọn kọ̀ọ̀kan tí ó máa tayọ ọgọ́rùn ọdún lérílẹ̀. nítorí bẹ́ẹ̀ bàbá tí wọ́n bí àwọn kan àwọn tá a bí ní àsìkò yẹn ajá lọ àsìkò ń bẹ tọ́lọ́ sọ pé kò ní í sẹ́nìkan láyé mọ́ nù wọn gbogbo wọn ó ti tán. ànábì náà sọ bẹ́ẹ̀ nílùú Madina pé gbogbo ẹni tí wọ́n bí lónìí ní ọgọ́rùn-ún ọdún sóni kò ní í sẹ́nìkan láyé mọ́ òun ni wọ́n fi máa mú ẹlòmíì tó bá ní ẹ sàábé kan gba àdíìsì wa wọ́n ò sàábé yẹn kí lórúkọ ẹ̀ ọdún wo ló kú wọ́n wà á ṣé irú ọgọ́rùn ọdún sígbà tánàbí sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ kọjá ọgọ́rùn ọdún òun ni òkúrọ́ lẹ́ tọ̀hún torí ti ní gbogbo ẹni tí ń bẹ láyé lónìí kò sẹ́ni tí ó kọjá ọgọ́rùn ọdún mọ́ nínú ọ̀nà tí wọ́n ṣe lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ni ọlọ́run ní gbogbo wọn pátá òun ló ní àsìkò tiwọn fàyídà ajá ajá lòun. fàyídà ajá ajá lòun la ẹ̀sítà kìlúùnà sáà. ọlọ́run ní nígbà tí àsìkò wọn bá dé òun náà ní mìkọ́ọ̀tù gún mìkọ́ọ̀tù jámù rẹ̀ ní kíni mọ̀wákìtì mikọ́ọ̀tù nì méjì ni ó lè jẹ́ alimikọ́ọ̀tù alimẹ̀kàníyà ó sì lè jẹ́ alimikọ́ọ̀tù azamẹ́níyà òdiwọ̀n tàbí òṣùwọ̀n kan òṣùwọ̀n ní lè jẹ́ òṣùwọ̀n òdiwọ̀n ààyè ó sì lè jẹ́ tásìkò gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ nínú suratul Baqara pé yasalunaka anil ahilla wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa ìlétésù ìrẹ́ ànábì wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa kíni nípa ìlétésù oṣù tí máa ń léwu nì kúl sọ fún wọn ìyàmọ̀ wà kí ìtùlẹ̀ náà sì oṣù tí ń léwu nì mọ̀ wà kí ìtù ló jẹ́ òǹkà àsìkò ló jẹ́ fáwọn ọmọ ènìyàn wàlẹ̀ hajj a sì ń fi màsìkò hajj ẹ sì rí pé ńgbà tánà bí wa Muhammad sallallahu alaihi wasallam fẹ́ sọ àwọn ààyè tá a ti gbọ́dọ̀ gbé harami kí la gbà lérò pẹ̀lú harami gbólóhùn labbaika Allahumma hajjan gbólóhùn pé ọlọ́run o mo jẹ́ pé rẹ fún iṣẹ́ hajj tàbí labbaika Allahumma umratan mo jẹ́ pé rẹ ọlọ́run fún iṣẹ́ umra tàbí kó sọ pé labbaika Allahumma umratan wa hajjan mo jẹ́ pèrè ọlọ́run ọba fún iṣẹ́ umura àti ají tó bá jẹ́ pé kí ni kọ́rin ló fẹ́ ṣe ó fẹ́ da iṣẹ́ umura pọ̀ mọ́ ají ni tó bá sì jẹ́ pé ají nìkan ló fẹ́ ṣe ó sọ ti ají tó bá sì jẹ́ ti umura nìkan ni ti ají nìkan ni ń bẹ òun là ń pè ní ifrod tó bá jẹ́ pé o fẹ́ ṣe umura lọ́tọ̀ kó o tún ṣe ají lọ́dọ̀ ní ń pè ní tamattu ó ṣe umura ó bọ́ ara mi lẹ̀ ó wàá wẹ̀ wúlé gbogbo tó jẹ́ ìwọ̀ fún ọ ó ti dẹ̀ tọ́ fún ọ tàmọ́ tọ̀rọ̀ nìyẹn ó máa jẹ gbádùn títí di ọmọ tẹ́ríwíyà tó tún padà lọ gbé ara mi tó ṣe la bẹ́ẹ̀ka lọ húnmá hajjan ọlọ́run mo jẹ́ ìpìlẹ̀ fúnṣẹ́ ají anábì wá sọ àwọn ààyè yẹn láti ibi ìlú tó ń kálukú ti ń bọ̀ àwọn ti ń bọ̀ láti Medina ó sọ ààyè tiwọn àwọn tí ń bọ̀ láti sham ó sọ àyè tiwọn àwọn tí ń bọ̀ láti yaman àtàwọn orílẹ̀-èdè míì iraq ànábì sọ àyè tiwọn tí wọ́n ti sọ gbólóhùn yẹn ó jẹ́ mọ̀wákìt òdiwọ̀n ta àyè nìyẹn ọlọ́run á ní ń bẹ fún ìjọ kọ̀ọ̀kan àsìkò tiwọn àsìkò kíni yẹn èyí tá a ti kádàrá tá a ti pè gbogbo ẹ̀ wọn ò lè kọjá ẹ̀ kí lọ́lọ́ wa sọ tẹ̀lé àfa. ìdájà àjálùhùn láyẹ̀sà ìrùnẹ̀sà. ọlọ́ni ìdájà àjálùhùn tásìkò wọn bá ti wá tó yẹn pé tásìkò yẹn bá ti tó láyẹ̀sà ìrùnẹ̀sà àtàn ẹnìkan ò lè lọ àsìkò yẹn lára ní wákàtí kan ìṣẹ́jú àáyá kan kò sẹ́ni tó lè lọ àsìkò yẹn lára ìyẹn nìkan kọ́ wàlá yastakudimon ẹ̀ sì lè tì í síwájú ah, ẹnìkan fẹ́ kú ní ìsìn wọn ni ẹ ṣèdarí fún tí a bá ti ṣèdarí fún ikú ó forí ẹ̀ bí àwọn onífá ah, ọ̀yẹ́ ikú yẹ ó lọ ọ̀yẹ́ ikú yẹ ó lọ nìyẹn ọlọ́run àsìkò rẹ̀ tí tó ni láà kí lọ́lọ́ sọ bẹ́ẹ̀ fà láyà sàkìrù nà sàátàn wà láyà sàkìrì mọ́n kò lè lọ lára pé ẹjọ́ ṣe díẹ̀ sí bẹ́ẹ̀ sì ni wọn ò lè ti síwájú so bẹ́ẹ̀ bá ṣe dàrí kò lè work ọ̀pọ̀lọpọ̀ ìlú tá a bá dé ńgbà mi wọ́n ní ẹnìkan kú ọ̀dọ́ ni pé bàbá kan ló fẹ́ kú wọ́n wá ṣe dàrí fún òun ló wá gbé ikú bàbá òun àìmọ̀kan ló bí àsìkò bàbá yẹn tí ì tó bẹ́ẹ̀ náà ni àtòríṣiríṣi míì tí wọ́n máa ń sọ bí kí wọ́n bẹ́ẹ̀yàn lórí kórí ní òtún hù torí àwọn èèyàn sọ débẹ̀ yóò sì tún máa sẹ̀mí lọ irọ́ ní jẹ́bẹ̀ ẹni yẹn orí rẹ̀ kọ́ ni wọ́n bẹ́ ó ṣẹlẹ̀ nígbà yẹ àwọn sọ̀hábà arákùnrin kan sáhírù ni sí orí ara rẹ̀ yóò gé kalẹ̀ àwọn pé nígbà tí sálàfù yẹn tó wò dáadáa tí ò síbẹ̀ ó kàn fi idà sọ́rùn ẹni fẹ́ù orí bá jábọ́lẹ̀ gbé orí òun padà síbẹ̀ báyìí tó bá yẹ pé tòótọ́ ni orí rẹ̀ ló ń gbé dandan ní kí n bọ àwọn èèyàn lójú ibi tó kú sínú nìyí. torí náà bí àsìkò ẹnìkan bá tó àbásìkò òjò kan bá tó kò sí ẹnikẹ́ni tó lè tì í síwájú pé kí nǹkan náà má ṣẹlẹ̀ irú rẹ̀ náà ní ṣẹlẹ̀ tóbi jẹ́ pé ìlú tọ́lọ́n bá fẹ́ pàlú kan rẹ́ gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ́nù Suratul Isra pé kò sí ìlú kan lórílẹ̀ àyàfi ká pa ìlú nì rẹ́ kò ní sí ìlú kan láyé á pa ìlú rẹ́ kó tó dijọ́ gbèdé àkíyàmọ̀ tàbí ká jẹ wọ́n ní ìyà tó lágbára. á pa ìlú rẹ tàbí ká ṣe kíni tàbí ká jẹ ìlú yẹn ní ìyà tó lágbára. tásìkò tí ìlú kan ó bá parẹ́ bá dé gbogbo ọgbọ́n tẹ́ ẹ rí kẹ́ ẹ parẹ́. àwọn ìlú kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá yìí lánàá ní wọ́n bá dá akọ rẹ̀ lónìí ẹ̀ ní bá lù ú bẹ̀ mọ́ nínú rẹ̀ lọ́yọ́ lé wà ìjọba tiẹ̀ tún ti sọ di national park tí kò tiẹ̀ lè sílùú ń bẹ̀ mọ́ ibẹ̀ sì làwọn kan ti ṣèjọba àwọn aláàfin bíi Ṣàngó tí wọ́n lò jọba tí wọ́n lo agbára lórílẹ̀ ṣùgbọ́n níbẹ̀ ní ìsìn bẹ́yàn bá débẹ̀ ò ní bá èèyàn kankan tó ń gbébẹ̀ bí ìlú àfàwọn aṣọ́gbó àbáwọn tí wọ́n wá wò pé ìlú àná rèé o. ẹ bá bẹ́ẹ̀ mẹ́yìn òní lọ́nà gbòho náà yóò rí torí pé àsìkò rẹ̀ tó pé kò ní í sílùú ń bẹ̀ mọ́nù mi irú rẹ̀ náà ṣẹlẹ̀ láwọn ìlú oríṣiríṣi tá a máa gbọ́ nù tàn pé ìlú kan jẹ́ báyìí kódà nírú ìlú tá a wà yìí ẹ máa gbọ́ ọ̀tà kìnnì kan ọ̀tà kìnnì kan yẹn òkè àwọn báyìí àwọn báyìí àwọn yẹn dà ẹ ní gbúròó wọn ní ìsìn àsì ní gbúròó ìlú tí wọ́n lọ nígbà tí wọ́n fi ń jagunjọ́ náà ìtọ́gbè ní ọba ní òkè àwọn tí wọ́n bá ń bẹ̀ ń jọ náà dà níbo ni wọ́n lọ àní rí wọn àsì ní ríbi tí wọ́n wà àsìkò tí wọ́n ti tán lórílẹ̀ Saudi Arabia tá ń pariwo lánàá kò sí ti ń jẹ́ Saudi Arabia Saudi Arabia ìlú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ni ṣùgbọ́n Maka wà Madina wà ṣùgbọ́n orílẹ̀-èdè kan ti ń jẹ́ Saudi Arabia kò sí tẹ́lẹ̀ Amẹ́ríkà náà ò sí tẹ́lẹ̀ kò sí ti ń jẹ́ United States of America tẹ́lẹ̀ ìlú ti ń bẹ ní Róòmù àmì èèyàn nì àtàwọn ìlú mi bẹ́ẹ̀ lánàá kò sí lónìí ó wà lọ́la ó lè mọ̀ sí mọ́ gẹ́gẹ́ bí kò sí ìlú tí ń jẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ kò sí torí náà kẹ́nìkan wá takú wọn lé pé Nàìjíríà gbọ́dọ̀ mọ̀ wá lọ tọ́lọ̀ bá ní kò tún ní í sí mọ́ gbogbo wàhálà tẹ́ ẹ bá ṣe pé kó fi mọ́ ọbẹ̀ kò ní í sí tẹ́nìkan bá sì ní kó mọ̀ sí mọ́ kó o bá ṣe wàhálà kó kàn án gùn yóò mọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ bá lásìkò rẹ̀ ò tí ì tó. tẹ́ bá ń gbọ́ àwọn ewì Yorùbá àtàwọn oríkì orílẹ̀ ẹ mọ̀ gbọ́ àwọn ìlú ńláńlá bí Ìkòyí Ìkòyí Ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ yẹn bá dé Ìkòyí lónìí tó bá wòye sí oríkì orílẹ̀ èkó yìí lánàá ó rí i pé ìlú ìlú ńlá ni kì í ṣèlú yìí àbí kéèyàn dé jáyè ìlú kúrúnmí ẹ rí i pé bẹ́ẹ̀ bá débẹ̀ lónìí tó bá wo bí wọ́n ṣe kì wọ́n lánàá ó rí i pé ó yàtọ̀ síra ìbàdàn tó wá gbòòrò yìí lónìí tó di ìlú ńlá ṣe ń bẹ́ ń bẹ̀ lánàá sọ́sájú ọ̀yọ́ ni rárá ṣèbí wọ́n tẹ̀ dó kí wọ́n tó tẹ̀dó ń bo ni wọ́n wà tẹ́lẹ̀ ní ìsìn tí wọ́n tẹ̀dó ṣé ó tún túmọ̀ sí pé yóò mọ ọbẹ̀ lọ